ní àfikún sí ọ̀rọ̀ yẹn òun náà ni pé alábíà Muhammad sallallahu alaihi wasallam ìgbà tó fẹ́ ìyàwó àwọn mùsùlùmá pé bí gbogbo àwọn ìtàn pé ìyàwó àwọn mùsùlùmá ó ti kọ́kọ́ fẹ́ Abu Salama tẹ́lẹ̀ ọlọ́mọ tó fi ya Abu nígbà tí Abu kú ní àlàdé yìí jẹ́ pé ọgbàdà fẹ́ ìyàwó àwọn mùsùlùmá ìgbà tó di pé ó fẹ́ ìyàwó mùsùlùmá ó lójú mẹ́ta ọ̀dọ̀ ìyàwó mùsùlùmá ó fẹ́ máa lọ kò wú ìyàwó mùsùlùmá pé ànábì ọ̀lọ́ lọ́la níbi ti sọ̀làyé fún pé ẹni ọ̀dọ̀ ti lọ́kọ̀ láàájú tẹ́lẹ̀ ọjọ́ mẹ́ta lè máa lé pẹ̀lú ẹ̀ ìnáwó ajé bí kí ènìyàn bẹ lọ ọjọ́ méje tó bá wá wọ̀ tó bá fẹ́ gbé pé ń lọ ọjọ́ méje kọ̀ọ̀kan tó ti méje ilé ìfà tí ìyàwó mùsùlùmí fi bàtà á fi ànábì Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́lẹ̀ lẹ́nu ikú tó bá kú lọ lọ́jọ́ kọ̀ọ̀kan wọn pé yóò padà sọ́dọ̀ òun padà tó tó bá yẹ pé ẹni tó jẹ́ ìyàwó kejì ọba fọ́ra mọ́ bá jọ fọ́ra mọ́ àti ẹni tó jẹ́ ìyàwó àkọ́kọ́ tàbí àwọn méjèèjì jọ fọ́ra mọ́ láàárọ̀ wọn pé kí ẹni ọjọ́ ọkọ kó lè jọ mẹ́ta ní ọ̀hún yẹn lẹ́tọ̀ọ́ tí àtúnṣe bá padà wá lórí tòun náà ọ̀pọ̀ ìrìnjẹ́ mẹ́ta pẹ̀lú ẹ̀rẹ́ o tí wọ́n jọ fara mọ́ pẹ̀lú àwọn báyìí kò sóhun tó burú mẹ́ wọ́n fọ́ ń gbọ́dọ̀ lọ́jọ́ mẹ́ta báyìí ṣùgbọ́n láta àfihàn ẹ̀kọ́ wọn ti àwọn ilé ìṣẹ̀ṣẹ̀ ìjọ sẹ́yìn wọ́n sì ti tẹ̀gbọ́dọ̀ ara wọn sẹ́yìn wọ́n sì ti mọ́wọ́ ara wọn lọ sẹ́yìn wọ́n sì ti bọ́n ìdágbépọ̀ ara wọn sẹ́yìn wọ́n ti mọ adìmílẹ̀ ọkọ̀ dáadáa sẹ́yìn so gbogbo eléyìí ní ìsìlámù ti fẹ́ jẹ́ kí obìnrin ó tẹ̀sí ẹni tó bá jẹ́ pé kí ó kólé pẹ̀lú ọkọ rẹ̀ láàrin ìjọ méje ẹni bá jẹ́ fẹ́ yíò ọkọ tuntun ní ìdọ́fẹ́ ẹ̀fẹ́ kí ẹ̀sẹ̀rẹ́ǹsì tún ní ìyẹn kó tó wà pẹ̀lú rẹ̀ yàtọ̀ sí ọ̀pẹ̀ yìí tó yẹ kó fẹ́ tẹ́lẹ̀ kó fi mọ́ bóòlù ó sì máa fi sọ́kọ tuntun yìí èyí yìí fa ṣíṣẹ̀lẹ̀ àtàwọn ẹ̀kọ́ mẹ́ta àwọn láyé alámọ̀ ayélujára ọ̀fẹ́ ní ọmọ ọ̀fẹ́ lọ tọ́lú àtòkùtù sí ibẹ̀ pé ká máa lo ọjọ́ mẹ́ta pẹ̀lú ẹni tó bá ti jẹ́ adélébọ̀ ká sì máa lo ọjọ́ méje pẹ̀lú ẹni tó bá jẹ́ ọ̀dọ́mọdé tàbí ó jẹ́ abilékọ àwọn yìí pẹ̀lú ọjọ́ méje pẹ̀lú wọn ẹni tó ń pè ní ọlọ́mọdé lẹ́nu ẹni tó ọjọ́ ọmọdé tí ó ti mọ agbára lórí ọkọ rárá ṣùgbọ́n ẹni tó ń pè ní abilékọ ẹni tó ṣe pé ó ti dàgbà lẹ́sẹ̀ sílé bàbá rẹ̀ ó ti mọ̀ tó mọ̀ sí bó ti jẹ́ pé kò tí ì lọ́kọ̀ pẹ̀lú àwọn abilékọ rẹ̀ tó àwọn kíní kejì wọn ọjọ́ méje ni wọ́n lè lọ́dọ̀ ọkọ nígbà tí ẹni tó sì fẹ́ pé wọ́n ti lọ ilé ọkọ ṣáájú ó ti máa dùn ilé ọkọ tí wọ́n bá ṣe bọ́kùn ìgbé ọjọ́ mẹ́ta lòun lọ lọ́kùn lọ́kọ́ lò pẹ̀lú jẹ́ ọlọ́ọ̀tà làárọ̀ ṣùgbọ́n ló jẹ́ pé eléyìí a ṣàtúnṣe ohun tó bàjẹ́ sẹ́yìn ọjọ́ bí yẹn ń bá wọn lò tẹ́lẹ̀ sáájú náà bí wọ́n bá wọn lò táyé pẹ́jọ́ kọ̀ọ̀kan náà lè ń pín pẹ̀lú wọn tó ẹgbẹ́ wọn ló sì dáa jù tó ẹgbẹ́ wọn náà ló sì dáa jù èèyàn máa lò bẹ́ẹ̀ tó ẹgbẹ́ ọjọ́ méjì méjì làwọn fi bá fara mọ́ èèyàn lè wúlò pẹ̀lú wọn lò pẹ̀lú wọn tó ẹgbẹ́ bí yẹn ti ń lò bẹ́ẹ̀ nìyẹn táyé pẹ́jọ́ mẹ́ta mẹ́ta ń bá fara mọ́ ṣùgbọ́n àwọn ọjọ́ méjì méjì méjì mẹ́ta mẹ́ta mẹ́ta yìí mẹ́rin mẹ́rin mẹ́rin àwọn obìnrin ni wọ́n fara mọ́ láàrin ara wọn kì í ṣe ìwọ́kọ̀ọ́ àyàfi tó wáyé pé iṣẹ́ tó ń ṣe ló ṣe gbà ní àdúgbò tó ń kálukú wọn ń gbé ìlú tó ń kálukú wọn ń gbé orílẹ̀-èdè tó ń kálukú wọn ń gbé ọ̀tọ̀ọ̀tọ̀ ni sọ fún wa fa kọ́ máa pín wọn lọ́sọ̀ọ̀sẹ̀ fún wọn kọ́ máa pín wọn lóṣooṣù fún wọn pẹ̀lú kọ̀ǹdíṣàn iṣẹ́ rẹ̀ wọ́n bá gbọ́ bóyá ìkẹ́nílẹ̀ ẹ̀jẹ̀ ń gbé ìpìlẹ̀ náà ni pé ẹ̀jọ̀ kọ̀ọ̀kan tí ọba fi di ìjọba fi yàtọ̀ ìjọ kọ̀ọ̀kan àwọn obìnrin wọn fara mọ́ kì í sí ọkọ̀ o lo conocí, Samuel la